أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له لا الذين آمنوا it lérò náà ní pé àìjá ìlú àwọn kúkàkù kọ́kọ́ bá ẹ̀mí ara rẹ̀ dáná. بحقها على أن تتعلم وتعمل وتعلم wani baya da yara ranta ɗaya ne musulmi lórí ipe kó mú ẹ̀ nínú àkọ́mọ àti tọ́lọ̀ تتعلم kọ̀ọ̀bá ẹ̀mí ara rẹ̀ kó dídé mi ara lọ́wọ́ wá wà ní kúlọ̀. kọ̀ọ̀bá ẹ̀mí ara rẹ̀ kó ojú ó lè máa wá mà nípa ọmọ. aláwọ̀ wàtá àmàlà kó ojú bá ẹ̀mí náà dàbí ní kókó dídé mi náà kọ́ máa fi gbọ́gbọ́ ní àti kọ́ máa fi ẹlẹ́ẹ̀kẹta wọ́n tó á ní mà báyìí ni ara ẹ̀dá lẹ́yìn ìgbà tó tó wá lẹ́yìn ìgbà tó fi jẹ́ ó gbìyànjú àti ìpa ẹ̀ tí wọ́n mọ̀ wọ́n bá tọ́ ọba mọ̀ ẹ̀ tó bá yọ sọ fún ta kí wọ́n máa ń tọ́ ọ̀gá dé inú ṣe kó tí ó rí nínú kì í sá ìwọ́n náà tẹ̀lé iṣẹ́ àwọn ti láyé ẹ̀yìn apá kan eléyìí ọ wà ní ti àwọn ẹtí wọn gbàgbọ́ islam báwọn ọ̀tá islam kí kálímà jihad tó fi jẹ́ pé kálímà kàtúndì di kálímà tó fi jẹ́ gbàrà wọn ẹgbẹ́ pé wọn gbàgbọ́ yẹn inú tó wà ní àná àbáwọ̀ ẹ̀dùn láì ní sí wọn. jihad tọ́lọ̀ wáyé wọ́n dáàbò bí tẹ̀lé mi. ìdíjẹ́ jihad ní ọ̀gẹ̀dẹ̀ lába ọ̀nà ẹ̀fẹ́ yóò gbìyànjú lórí ìtàkà yóò sọ́ọ́kù lórí ìtàkà ní jíjẹ́ ti láàjù. mọ́tò kì í ṣàyà nínú àwọn tí wọ́n ti kọ́ ọ báyìí ní ara rẹ̀ ìgbàgbọ́. kó o gbìyànjú kó o lè kọ́ ọ sí ẹrí ba ìfi ọkàn rẹ fún tọ́lọ̀ mọ́ bàbá fẹ́. ìyá ìgbà yìí náà ilé àwọn ọ̀gá ìgbà yìí kọ́kọ́ máa wá máa yàn tí wọ́n gbowó ra ní ẹ́ẹ́dẹ́sì tí ọ̀bá sí máa dàgbà ìtúrọ̀sì tó bá ìsìláàmù máa ń bọ̀ ju ìgbésùn lọ́kẹ́ sí lórí ìsìláàmù yẹ́n ló pa àwọn ìtẹ́jọ́ ìsìláàmù àti ìsìláàmù tó sì máa ń mọ̀ sí náà wọn. àwọn tó káwọ̀ fún ìgbé láti dé sí ààrẹ àwọn tó káwọ̀ wá ìmọ̀ jẹ́ tí wọ́n bá wọ yẹ ìdí àti ìsàlùm náà. wọ́n dá àmàlà lẹ́yìn ìgbọ̀ ọba kọ ní kọ́ ọ̀pá ẹ̀mí ara ìyàtọ̀ oníkó jẹ́ o. ẹlẹ́kẹta ọ̀nà ni ètò ọ̀pá mọ̀ ìwọ́n náà ti bẹ̀rẹ̀ ní. àtẹ̀sí kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ kí kọ́ àwọn ẹ̀yẹ̀ nípa ọlọ́ àti ìjà ìtàlù náà. ìdákẹ́bù ọ̀nà ni jìhá bìsẹ́yì ọ̀nà ni ìjà tàbí jìhá bìsẹ́yì gbogbo ogun tó bá tẹ̀lé láàrin àwọn mùsùlùmí àtàwọn tó ń tó mùsùlùmí. Ìwádìí ìjọba pé lórí tuntun láàrin àwọn ọ̀tá ìsìlámù àti mùsùlùmí ogun bẹ́ẹ̀ ẹ̀ńtọ́ bá dá láti tó bẹ́ẹ̀ dé àbùkù ẹ̀sìn ọlọ́. Eléyìí náà àwọn náà bẹ̀rẹ̀ àti ìsìlámù. Ọlọ́pàá pa ara rẹ̀ tó ta gbogbo eré. Ọlọ́pàá yẹn làálàbò tó fi tó bọ́yá tara bẹ̀ jẹ́ tọ́lá de àtàwọn fẹ́lẹ́ tẹ̀ ká yẹ tọ́lọ̀ bá ti pa wá láti ẹnu ayẹ kápáyọ̀ ọ̀dọ̀ káwá nǹkan ti tàbí síwájú ọ̀dọ̀ káàdì ìhà síwájú ọ̀dọ̀ ká gbogbo nǹkan wọ̀nyí tá a bá ti rọ́kúrí ara wa ni. Tọ́lọ̀ bá ti là ṣe tó jù bọ́ẹ̀ lè bá àtẹnusọ́lá bọ́ẹ̀ lè bá àtẹnusọ́ nílé àwọn àbúrò ní àlùbálá níta àgbàlérò pé èèyàn sórí ilé ọ̀la ọ̀nà ni kọ́bọ́ fi iná kọ́wá ìdáná bá a sórí rẹ̀ ìgbìyànjú rẹ̀ pátá tábẹ́ẹ̀tì rẹ̀ tó kó o ní ṣe wọ́n níbi ìyá ọlọ́ọ̀ níjọ ìyá máa ti jọba àdìsẹ́nà lórí pé bàbá ń tó sì sí àárín ìyá rẹ̀ wọ́n kó lè sílẹ̀ lẹ́sẹ̀nà ìfọ̀sọ̀fà ọ̀nà àyà ìlà ọ̀gá òwúrò. ọlọ́ba ní ẹni tá a bá kú là níbi iná níjọba ìjà ìyá máa tó rà ìdáná wọ̀ ó yẹ ní ìlọ́lá wọn lóṣù nílò kọ́lọ̀ kàwá fún wọn. nítorí yẹlẹ́yìn gbogbo ọ̀dọ́ gbìyànjú wa dáǹtẹ láti mú wa òfin náà jẹ kórí ara wa ni o ẹtọ́ bá dé òun náà ní ọba ìrìn ẹ̀ tàbí ẹtọ́ bá pọ̀ tí ò tẹ̀lé fi ọlọ́ dájúdájú òun náà ní òkò ifá ibi tó bá ti bára rẹ̀ níbi ọ̀gbọ̀njà ìyáma ọlọ́dà bára wa ní àìsọ́dà náà ọlọ́wà ní. إن الذين كفروا لو أن لهم الكتاب الحق جميعا ومثله معه ليفتدوا به ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم يريدون أن يخرجوا من النار النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم الله أعلم إن الذين كفروا dájúdájú àwọn ẹni tí wọn kọtọ náà tí wọn ọba tọlọ tí wọn ti tẹkẹrí sọlọ lọwọ àtẹnà wọn máa fi àwọn jẹrí à ìbáṣepọ gbogbo tí ń bẹ lórí iye pẹ ọlọpàá ní dẹ́kun wọn ni gọ́lẹ́tà wọn márùn àti ìwú rẹ̀ pẹ̀lú gbogbo tí ń bẹ lókè yẹn pẹ̀ tá a bá ń lọ nílò kó méjì káláwọn wọn ni ọlọ́ba ni ìyá pẹ̀lú sí i nínú adájọ́ ọmọ ìyá wọn ipe tí wọ́n lè bá ìgbà wọn lẹ̀ níbi ìyá ọlọ́mọba tí wọ́n fi béèrè ara wọn di ọlọ́mọba ní ọgbẹ́ni àtìyá wọn bàbá má ti kú bìnà ní kò ní jẹ́ gbígbà lọ́wọ́ wọn wọ́n lè mú aláwọ̀ àdé dájúdájú ìyá ẹ̀ka ilé ọmọ ẹ̀jẹ̀ tí wọn. ìlú náà yẹ kó ju bìnà náà wọ́n fẹ́ jáde nínú náà níjọ́ ọ̀gbẹ́ni àgbéyàmọ̀ ọlọ́ọ̀bá ni wọ́n máa ń gbé sọ́ọ̀rì sí ìnà nípa dájúdájú ọlọ́ọ̀bá ni ṣùgbọ́n wọn ò jẹun tí ó lè jáde nínú náà wọ́n lè mú aláwọ̀ àdé ìyá tí wọ́n máa bẹ́ inú rẹ̀ títí láíláí tí ò ní tán inú rẹ̀ wọ́n máa lẹ́jọ́ gbẹ̀gbẹ̀ àgbéyà. Ayà nípa tí ọlọ́run bá tó pàkíyèsí àwọn olùgbàgbọ́ òdodo kìí tí wọ́n ṣe tí wọ́n fi là níbi ìyá ọlọ́run ọba tí wọ́n fi ráyè dáná rẹ̀ kí wọ́n jẹ́ tọ́pá ẹ̀ ọ̀dọ̀ kí wọ́n jẹ́ títí gbogbo tí ó fi ṣàjẹ̀wò kóbi tọ́lọ̀ ọba ti lẹ́nu fi ṣàjẹ̀wò síwájú ọlọ́ wọ́n jẹ́ kí tiraka tí gbìyànjú lójú ọ̀nà ọlọ́ eléyìí ló dùn wọ́n dà níbi ìyá ọlọ́run ọba tí ó fi já ọmọ àdìjẹ́ náà ọlọ́ba wa sọ fún wa pé àwọn ẹgbẹ́ wa ti tètè rí sọ́nà kọ́ àwọn olùmọ́ni nígbà tọ́lọ̀ ọba sọ fún wa pé ẹ tó pa ọlọ́run ọba gbọ́n tí ò sí àwọn ń dá wípé káàkiri kàtà àtẹ̀bù síwájú ọlọ́ kò sí tọ́sọ̀ pẹ̀lú ilé o ó ṣe é ṣe kọ́ sí pé bọ́yá ní òfin náà ní ọ̀gbẹ̀dẹ̀ àtìyá tẹ́lẹ̀ ìgbà tẹ́ lórí ẹtú ní máa ní ẹtú ìjà wa gbọ́ náà wà gbọ́ ńkọ́ láíláí kí ni ọmọ àjẹ́dà tó ṣe ọlọ́wà ní nàìjíríà kọ́kọ́ dájúdájú àwọn ẹtú ti kékeré tí wọ́n kọ̀ tí wọ́n tẹ̀lé ọlọ́ tí wọ́n kọ̀ tí wọ́n لو أن له ما في الأرض جميعا báyìí gbogbo tí ń bẹ lórí iye pẹ́jẹ́ tí wọn gbogbo tí ń bẹ lórí iye ọlọ́wọ́ ti tẹ̀mí àǹkù gbogbo tí ń bẹ lórí ilẹ̀ tí ń ní àti tí ò ní gbogbo dúkìá tí ń bẹ lórí ilẹ̀ pátá ìbáde báwọn ọmọ ni wọlé sàwọn máa àti òdiwọ̀n rẹ̀ níta ìyẹn ń tẹ̀ lọ́kọ méjì rẹ̀ púpọ̀ tí bẹ́ẹ̀ lórí ìyẹ̀fẹ̀ ká ní asọ́kọ rẹ̀ lọ́nà lè di kàńtù ká fún wọn. ọjọ́ báwọn wọn ni torí kí ni ká fún wọn tó sọ ẹgbẹ́ lè lò ìyẹ́fẹ̀ ń bí ìdíná aláàbí ọmọ ìyá wọn. pípẹ́ ẹni bá àti béèlì ara yín lẹ̀ níbi ìyá ọlọ́wọ́ bá lọ́wọ́ ìyá wọn. ẹ wọ́n sọ̀rọ̀ ọlọ́wọ́ ọlọ́ọ̀bá ni kò ní jẹ́ nígbà lọ́wọ́ wọn. kálẹ̀ ní kí wọ́n ní dúkìá tó kú dẹ̀ lẹ́kùn pé lèlé gbọ́dọ̀ dẹ̀ ló lè ní dúkìá o. àbáyé bá ṣe kí wọ́n dẹ̀ ní ìlọ́po méjì rẹ̀ kí wọ́n fi láwọn bàrà wọn rẹ̀ bí ìyá ọlọ́ ọlọ́ọ̀bá ni àárín ìgbà lọ́wọ́ wọn ilé ìtumọ̀ àwọn ọmọdé àtẹ́yàtọ̀ lọ́wọ́ fún ìjẹ́wọ́ ìyá tó ní agbára gbogbo tí ó fi lè mú yẹn tí wọ́n ní gbogbo dúkìá rẹ̀ pátá gbogbo dúkìá rẹ̀ náà tí òòlù tí wọ́n lè kọjá ojú kan náà lọ. ìpè fi gbara rẹ̀ lẹ̀ ìjọ gbogbo mẹ́ẹ̀ẹ́dẹ́ ènìyàn lè fi gbogbo ẹ lẹ̀ adẹ́kẹ́ ìyàwó tuntun bì. àǹdẹ́ wọ́n lè dá ìmọ̀ sọ̀rọ̀ ààrẹ tá a bá jọra wọn pẹ̀lú táyé níbi tí wọ́n bá dájọ́ àti tó bá ń tẹ̀lé àti ẹ̀sẹ̀ tó bá Tẹ̀wé bí ẹ̀sẹ̀ ẹ bá ti tóbi sí bẹ́ẹ̀ náà ni tí wọ́n kúkú bí èlò ti tóbi sí. Kọ́lẹ̀ ní ọjọ́ ọ̀dà náà wọ́n lè fi orí ẹgbẹ́ lè gbọ́ lẹ̀. Ọgbọ́dọ̀ ti ọgbọ́dọ̀ bẹ́ẹ̀ ní ìtàn tó ní ráyè tó tó ráyè pàmẹ́lẹ́ ní kẹ̀kẹ́ wá. Tó nílé ní ibi kan àyíká lábùjá tó ní ìkàbá ìfúnnúlé wà gbogbo. Tó ní kíkáyà rẹ̀ ti tó. Ẹ dákun, ọ̀nà wo lè lọ́ọ̀dà tí wọ́n ní àbíkọ́ ọba mú tó tó ìgboro gọ̀mẹ̀ àti lókà gọ̀mẹ̀ kéde sí èdò ó ti gbà tó ọba kóru rẹ̀ wá àti ilé ti bẹ́ẹ̀ kọ́ bẹ̀ pátá àtàwọn èèyàn ń rẹ̀ ilá òkú ọlẹ̀. ẹ dáwọ ọba tó dẹ́gbẹ́ ikú ọ̀tẹ̀ dájọ́ kúkú bẹ́ẹ̀ wọ̀ ọ̀dọ̀ nínú ilé wa. sátó wá ní kọ́lọ̀ ní gbogbo ti bẹ̀rù ìlẹ̀ pátá kìí ṣe ìwọ̀n abẹ́yẹ̀wò kọ́ wá wá nílọ̀kùn méjì ọlọ́wọ́ wá ní kọ́lá ní a ò ní gbà wọn onígbà wọn lẹ nígbà wọn yà sí yà wọn oníjọba wọn lẹ náà wọn ti sọrọ láyé wọn náà ní ìmánì ìjọba wọn lẹ iná ni wọn ti sọrọ láyé ìpayọ ọdọ ṣíṣe tọrọ wọn bá wú ṣíṣe tọrọ wọn bá fẹ títẹ láti ọdọ iná ni tó lè bà wọn lẹ tó ti gbójú ọkùnrin bákan náà ayé ìtọ́ka àgbẹ̀síwọ̀ mọ́tàlá rẹ̀ ayé ayé iná lòdì níbo ní ti ń bọ̀ ọwọ́ ayé lọ kí ni ń tẹ lọ ìwọ ayé lọ kí lọ fẹ́ ti lọ́la ayé náà lọ fẹ́ wá ìtẹ̀lẹ́ ìṣòjú bá wọn. gbogbo sọ wọn kó jọ láàyè àtàlẹ́là ẹ̀dá tí ìyàwó àdókù rẹ̀ dọ̀gbẹ̀ ní àṣeyá lórí ọlọ́wọ́ bá jẹ́ nfa ọmọ mi ilẹ̀ kí n gbé yàrá ọmọ tó bínú kí ẹ bá wọn fi tọ́ wọ́n kún bì ní wá àdìyí lórí ọlọ́wọ́ bá mú ya mú bá mi àṣeyá nípa ọ̀pá ọkọ̀ hàn là gbogbo tó ní kọ́dà wọ́n máa ń fi àrùn àná súnmọ́ ìlú sí ọwọ́ lọ gbogbo tí bẹ lórí ìgbẹ́ pátá ìwọ́ lọ ilé ìgbé fún ọ láti pèmí nǹkan rẹ̀ ọba ilé wọn ní bí ọkọ ń jìyà ọ lọ. ìrìnnú náà yẹ kùtù yẹn náà wọ́n bẹ̀ jáde mu náà tó ń pè yà á ná ọlọ́mọdé àwọn aláya ẹ̀ lọ. gbogbo bó o ti lè rọ́ tó o jù bẹ́ẹ̀ lọ ìyàtọ̀ jẹ́ pé kìí ṣe bí iná ilé ayé iná ilé ayé tó bá dún ọ lápàtà débi kan ó lè máa tẹ̀mí táyà ògá ọmọ bọ̀ sí jẹrẹ wọn. abáta ńlá láàrin ọ̀rẹ́ dé ìyẹn lè dùn náà débi pé yóò lè dé ìjàpá jẹ́ pé kò tẹ̀ nígbà pẹ́ náà dùn mọ́. wípé gbogbo tí jẹ́ tẹ̀ gbogbo tí jẹ́ àwọn ó ti bẹ́ẹ̀ ṣùgbọ́n láti ní àwọn òbí bẹ́ẹ̀ o ọlọ́ba ní kó lẹ́mọ̀ aláwọ̀ ìjẹ́ sí ìlú bàtàláwù ìlú dàgbẹ́rẹ́ àti ẹ̀rọ sọ̀rọ̀ àdá gbogbo gbà tá a bá pa àwọn ọmọ náà nù náà kúrò wọ́n sọ abẹ́rẹ́ mọ́ tí ara wọn bá dínà tán ọlọ́ọ̀bá ni á sì fi awọ àti ẹran ní ìjà àwọn rẹ̀ torí kí n kó lè bá wọn sọ́yà ọlọ́ọ̀ kọ́ ọ mọ́lẹ̀ o kò sí káàkiri kankan àti tó bá tó síná bá tó yẹ̀ dé nígbà tó kọ́ kò ní kò ní kí yẹn mọ́ kéde bí kàtí àwọ̀ ọlọ́ọ̀bá ní gbogbo ògbà ara rẹ lẹ́sẹ̀ ara ọlọ́ọ̀bá máa dá padà sí tuntun yìí kíyàwó lè bá a máa jẹ́ láéláé. ẹ̀ńtọ́ àti ayé torí kílé torí ìgbàdùn kan tó ń ká fún ìgbàdùn ilé ayé tí ọmọ fẹ́ ìgbàdùn bíi tí o ti fẹ́ kú àgbàlá sọ fún wa pé ẹlòmíì yàwó tó àgbàdo náwó amọ̀rò alifasana tọ́wọ́n lọ ìbá tí kò ń tẹ̀lé lẹ́gbẹ̀rún ọdún láyé one thousand years torí pé òun àti olùdílù comfort zone kò wá àti pé kóun lè bá a má jẹ tí ọgbọ̀n mi yà ọ́ lọ kó wọlé kóun lò ju bẹ́ẹ̀ lọ pẹ̀lú tí ọgbọ̀n mi yà ọ́ àmọ́ tí yàrá tó kù rẹ̀ tó ọ̀gbẹ́ni àgbẹ̀yà rẹ̀ kù mọ̀ tọ̀rọ̀ fún. láyé ní kọ̀fẹ́ kú o ẹlòmí ọmọ wa nù nira ẹ̀yin tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ àtàánù rẹ̀ yóò ti tún mọ̀tẹ́ náà fún ẹ̀mọ́ ìjọ kú báyìí. inú nira bá wà ìjà rura ẹ̀dá fún ẹ̀mọ́ ìjọ kú ẹ̀mọ́ ìjọ kú. àtẹ̀rọ̀ rẹ̀ lójú ẹ̀ lọ́gbẹ̀dẹ̀ àti ìyá àtàwọn ọmọ ẹ̀ bá wà nù náà kọ́ sọ̀rọ̀ bá ní wọ́n ké pe màláìka tọ́jọ́ kò ní sọ́nà dáhànà kọ̀sọ́jà dáhànà mọ̀. wọn náà lọ yá máa ní ìyá kò di àlẹ́ ìdáwọ̀. ilẹ̀ máa ní dàpọ̀ kọ́ wa náà kó kọ́ màláìka tó sọ́nà ìyẹn máa ní bá wa bẹ́ náà kọ́ lọ́wọ́ bó gbẹ̀mí wa. kọ́lá ẹ̀ ń dàpọ̀ màá tuntun yóò yá ibi tẹ́ ẹ gbé ẹ dé o ìsọ̀rọ̀ ọ̀túnmá ẹ̀ka lẹ́yìn náà kù ikú èkó débi o ẹ̀ka náà ni ọba ti kú sáyé kò sí kú mọ́ kò sí kú mọ́ ẹ̀ńtọ́ba fàyé ẹ̀tọ́ba jẹ̀ra ìdára náírà yìí ẹ̀ńtọ́ba fàyé ẹ̀tọ́ba ìdàkejì rẹ̀ kò sọ̀rọ̀ ọ̀túnmá tọ́ba dẹ́ tí wọ́n bu àsìkò kan fún tí ó di jẹ́ ọ́ ní ó di gbàsìkò máa pín tọ́ba jẹ́ tí ọmọ abẹ́ńbẹ́ sí láíláí ni ó sì dáíláí o. ọlọ́ba ni wọ́n bá wù mí fáwọn ìdí nàìjíríà kọ́ ọ jẹ́ tí ọjà nínú náà o níta nínú náà fi mú ọ̀rọ̀ ọmọ. ọlọ́ba ni wọ́n lọ́kùnrin àdá ọ̀rọ̀ sí i. ìyá tí ọmọ abẹ títí láíláí ọmọ jẹ́ fún wọn wò ní ìdá nínú náà. eléyìí ìdájọ́ tọ́lọ̀ ọba ti wọ́n wò. àdìmọ́ àtúntò wọ́n ní ó kọ́ rẹ̀ yazidu fati yazidu fati ní arákùnrin kan wá di ọ̀kan nínú àwọn sàhábà ní ìpa ayà jáde bí abdullah ló kọ́ sàhábà ó ní bíbà tí challenge yẹ sẹ́nu ìtọ́fẹsẹ̀ rinlẹ̀ títí bẹ́ẹ̀nu gbàgbọ́ mùsùlùmí gidi ọ̀nà ìfàwọn ẹ̀ka wà tí wọ́n wọ̀ náà mùsùlùmí ni wọ́n wọ́n wọ̀ náà ṣùgbọ́n nípa ọlọ́run bá bá tẹ́ wọ́n jáde ẹ̀kọ́ náà. inú wájẹ́ pé látàrí ìsìpẹ̀ láti ní sọ̀rọ̀ wáwà ní ọ̀sẹ̀ náà kò sí ọlọ́run máa wọ̀ kájà nínú náà. àwọn màláìkà wọ́n ti pẹ̀ fáwọn ẹnìkan. ìtàkẹ́sọ̀ wọ́n ti kọ́ lọ́wọ́ fún fáwọn ẹnìkan kúrò nù náà. Vuelve a tener novedad, se llama. Al-Qur'an yóò sì pẹ̀lẹ́. Ààwẹ̀ ká a ọba gbà dáadáa yóò sì pẹ̀lẹ́ novedad se llama. Vuelve a tener. Kọ́dà, àdéhùn gbẹ̀gbẹ̀ ni lè pé ọlọ́ọ̀bọ̀ bá ní sọ́lá yọ̀kọ́ novedad se llama pé dábàá àti màláìka. وشفع الأنبياء والصالحون ولم يبق إلا أرحم الراحمين ọlọ́wọ́ bọ́ ni àwọn mọ̀láìkà ti ti pẹ̀lú ni mo sì gbà pé ọwọ́ rẹ̀ wọ́n kápò mi náà àwọn ànẹ́bí ọlọ́run àwọn náà ti ti pẹ̀ lónìí wọ́n tàtà yí bẹ́ẹ̀ ju àwọn ẹ̀ṣọ́ kò nù náà àwọn ẹ̀yìn ilé àwọn tó ti pẹ̀ ọlọ́pàá wọn fẹ́ ilé ọlọ́run ní ọgbà pẹ́ oyè àwọn akókò nùnà ọ̀wá pẹ́ tó kù àfàlà àmì ìlòrò ìfọ́lọ̀ àlẹ́sọ̀lá rẹ̀ ọ̀sẹ̀lẹ̀mẹ̀ ní pẹ̀lú kòrídù àkùwámẹ̀ nílẹ̀ náírì nílẹ̀ àṣẹ̀bá ọlọ́run ó sì fà wọ́n tó kù nùnà kò fẹ́ tó ti bẹ̀ lọ́wọ́ ní wọ́n kà yọ yípo nùnà nílẹ̀ wọ́n bẹ́ẹ̀ òkúta ẹgbẹ́ gbọ́dọ̀ léèrè gbogbo ilé ọ̀sẹ̀ ibi táwọn ní pé àwọn kan àwọn náà nínú àwọn mùsùlùmí o pàápàá nínú àwọn kàwáàlì. irú adé ayé ẹ̀ láwọn àtàwọn ẹ̀kọ́ kò sí jíjẹ́ sí pẹ̀lú bá ti wọ́n lọ́nà títí láéláé. wọ́n ní lórí ayé ẹ̀ pé orí yúnà ayé ọkùnrin ojú mi nàìjíríà rẹ̀. àwọn ọmọ ẹ̀ náà fẹ́ jáde nínú náà wọ́n lọ́ọ́ bá ní wọ́n máa ń mú ìfáàrí ìlú nàìjíríà wọn ò jẹ tí jáde nù náà bẹ wọn ní jáde nù náà wọn ní kí ni pé pé ẹgbẹ́ wa ti wọ náà final destination rẹ̀ kò sí bomi tí ọ̀nà. àwọn nítorí jẹ́ ikú bá wà ní sọ wá pé àwọn ẹnìkan ọ̀tọ̀ náà wọ ọlọ́ọ̀bọ yọ wọ́n kò nù náà. láti sọ̀rọ̀ bá wà nínú ìṣẹ́lẹ̀ sọ fún wa tí wọ́n bá wọ náà àwọn ẹnìkan tí wọ́n yọ jáde nù ònù náà wọ́n yọ wọ́n kò nù náà. ṣùgbọ́n wọ́n wẹ́wọ̀n máa irú omi kátọ́lọ̀ ọba pèsè ilẹ̀ kó tó wà lẹ́nà. ṣùgbọ́n wọ́n kọ́ sí wájú gun wọn báyìí wájú orí báyìí wọ́n kọ̀ sí àlàyé ẹni tó ti tọ́ náwó ní ọmọ bẹ́ẹ̀ wájú náà wọ́n sáàpù wọn. wọ́n bá wẹ́wọ̀n tí wọ́n fi wọ́n sáré jẹ̀ náà. àwọn ọmọ àdìsẹ́ náà fi máa dá wọn mọ̀. ìjọba ti lọ bá ah, ẹ̀ẹ́dì kọ̀kọ́ sọ́ni tí ọ̀dà wò. ṣùgbọ́n àdéhùn ọlọ́wọ́ bá yẹ pé náà ìdáná wọ́n lè dá iná máa fi sùn lórí ibi nìyẹn. gbogbo jíjẹ́ làwọn ọ̀gá á kó kó lọ sí àwọn. wọ́n á sọ fún lọ bọ́lọ̀ tó lọ lọ. wọ́n lọ sá ló kó gbẹ tó bá ti sá ìjẹ́ náà gbogbo ń tí jẹ́ ìdààmú ọkàn ó kà kó ọlọ́ọ̀bẹ ń bẹ̀. fún ọgbà èyí tí lọ́wọ́ pa àwọn mọ̀láyíkà ẹ̀ ń fẹ́ láti kọ́ ẹ̀ máa ń wá lọ pátá tí wọ́n jẹ́ sẹ́lẹ̀ lọ. Búwa ní ìfẹ̀sẹ̀ ọwọ́ àgbà lọ. Nítorí ìdèlè, àwọn ẹgbẹ́ wa sábà sábẹ́ lé fẹ́ kò sí ti jẹ́ pátá lẹ́nu náà torí ààyè. Irú àwọn ẹni bẹ́ẹ̀, èmi ọ̀fẹ́ wa lọ bí Záàdì bin Abdulá fún àwọn sàhábà ní rẹ̀. Sọ ààyè àtọ́kùn kò tẹ́ àwọn ọmọ náà fẹ́ jáde kò ní jáde lónà. Kí ló orí sọ sí? gbogbo yọ ọmọ jẹ èsì fún àwọn ẹni tí wọn sọ bẹẹ ní jáde ní jáde ní ìdákùn tẹ̀sán àdúrà làámà fásitì wà fásitì àmà ìdájọ́ tọ́lọ́ wọn bá ṣe lórí àwọn nǹkan pàtó ẹ̀yìn jẹra láì bù ìdájọ́ ìdájọ́ tọ́lọ́ wọn bá ṣe lórí gbogbogbò ẹ̀yìn límìtì rẹ̀ lórí àwọn nǹkan ọ̀hún ìnàmà àdìyí sílùkù pàtó áyà ti sọ pé wọ́n máa ń fi fáàrí sí ìkànnìta ń sọ̀rọ̀ nípa àwọn kèsè yìí. Kéèsè gbogbo ọmọ ajé gbogbo ẹgbẹ́ wọn náà ti ní jáde. Àwọn kèsè tí wọ́n gbọ́dọ̀ wọn bá bọ́ àwọn oníjáde nínú náà láíláí. Ṣùgbọ́n Mùsùlùmí lópin ìgbà tí ti ń jẹ́ ìmáàlì bá ìgbẹ́ lọ́kàn rẹ̀ pé ìparí rẹ̀ fọ́dá kọ́mọ́jọ ó kéré kọ́mọ́jọ máa náà wú lọ. Àlẹ́ من كان في قلبه مثقال ذرة ماذا من الإيمان onímọ̀ bẹ́ẹ̀ ló lẹ́tí láíláí ẹnikẹ́ni tí máa ń gba bẹ̀lọ́kàn rẹ̀ nítorí òkú máa ń lò kéré tó. ọ wá lè lọ gbogbo ọrọ nínú náà eléyìí òkú máa ń tó lọkọ̀ kò ní dá tí máa ń lò kéré owó kéré tó ó fi ju bèbè lọ. àyà àti tọ́ba ṣe tó ti bá yín máa tọ́lẹ́ lọ ní nǹkan jẹ́ mùsùlùmí ló ń kọ́ ni nítorí ti bá ìmánì jẹ́ o kò sí áfúrì ìmánì lọ́kàn tiẹ̀ mọ́ o eléyìí mi tó burú. wáyà kò síbẹ̀ ayé ẹ̀kú sọ̀rọ̀ nípa àwọn àgbègbè yìí. ìní táyì bá wa bàbá ní pápára kù ayà ó ní mo wá tún lọ fún ayà ọ̀kà dáadáa. ìtì àwọn àpò oníkàsí tí wọ́n máa tẹnu máa ń mọ́kàn wáyà kan ṣoṣo ọ̀wọ́ wá ti rẹ̀ ó wẹ̀ ní rẹ̀ fún àwọn agbamú pẹ̀lú bí ń tẹ́lù tó ọba sọ́ra ọ̀sọ̀ ló tún fa àwọn èèyàn fún. torí bá àwọn pẹ̀lú àyà yìí àyà yìí kan yorì ìlú náà yọ ọ̀rọ̀ lóbi náà yálò máa ń fi máa dùn nílẹ̀ ní àwọn ọmọ adáàbò sí. fún àyà yìí ìtumọ̀ rẹ̀ wọ́n fẹ́ jáde nínú náà wọ́n ọ̀jẹ́ tí ó jáde wọn ò ní jáde nínú náà ìyẹn tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láíláí ìyà tí ìyà láíláí ọ̀mọ̀ ṣùgbọ́n tí ọba kú láti bẹ̀rẹ̀ àyàtà ti gbé ìnálẹ̀ yìí nà káfà gbúdọ̀ náà bá ti bẹ̀rẹ̀ o ó so kò mọ́ra wọn kọ́lọ̀ wọn sàbọ̀nà gbogbo wa ọlọ́pàá wa ní ọ̀la yìí. wàsáàlù wàsáàlù ọ̀pọ̀ ọ̀pọ̀ àìdíyàwó máa dàgbà بما كذبا والسارق والسارقة عشيهما جزاء بما كذبا نكالا من الله والله عزيز حكيم فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم ọlọ́run ọba yẹn ti ọ̀la yìí nínú àwọn àdájọ́ ọlọ́run ọlọ́run bá sọ ìdájọ́ ẹ̀ńtọ́ jalè ọlọ́run bá ní ẹ̀ńtọ́ jalè wọ̀sálẹ̀ wọ̀sálẹ̀ pọ̀tẹ̀ ẹ̀ńtọ́ jalè lọ́kùnrin àti ẹ̀ńtọ́ jalè lóbìnrin fọ́kọ̀ọ́ àìdí ọ̀hún ẹ̀dí ọwọ́ àwọn méjèèjì jàdá ánì máa kàkàbá kẹ́lẹ́ ò lè bá a máa jẹ́ ẹ̀sán tí wọ́n fọwọ́ ara wọn já nàkàlà nínú àbá ìyá kan lọ́dọ̀ wọn bá fẹ́ ti jẹ wọn látọ̀dọ̀ rẹ̀ ìyá kan ní látọ̀dọ̀ lọ́wọ́ wa ọlọ́wọ́ apẹ̀rẹ̀ ẹni aláàbí ìlú kàkí ọlọ́wọ́ ọba tó bù ayà ọba tó ti pé lọ́gbọ̀n yìí ìdájọ́ ọlọ́wọ́ ọba kò fẹ́ tí ó fi lé lọ́lọ́ ọba tó bẹ̀rẹ̀. bákan náà pẹ̀lú yíjúmọ̀ lọ́lọ́ ọba ti gbé ara ẹ̀ tó ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀. nílà ká ìtì ẹ bá kú díẹ̀ káàkó láti àfọwọ́dé ti ìdájọ́ ọlọ́mọ ẹgbẹ́ra ká ìtì ló díẹ̀ káàkó yéṣu fi ọlọ́ ṣùgbọ́n bí ọlọ́ọ̀bá wà kàtàkì the most wise ọba tó gbọ́n jù. ayé ọsọ̀rọ̀ nípa ìdájọ́ ẹ̀ tó bá jáde kí ni jẹ́ èèyàn jalè jalè lófin ìṣẹ̀lẹ̀ à nípa àwọn èèyàn sì gbọ́ ẹnìkan bí ewúrẹ́ ẹnìkan bí awúsà àwọn adájọ́ ẹjọ́ ọwọ́ rẹ̀ fún wọ́n ti lẹ́yìn kan ìdí ẹ̀dọ́wà kan ó gbé twenty million wọn ọ̀dájọ́ yíyọ ọwọ́ rẹ̀ fún torí pé ọ̀pọ̀ ìdájọ́ ìṣẹ̀lẹ̀ à nípa bá sọ bí ọ̀pọ̀ ìdájọ́ ọlọ́run. àwọn ti jẹ sẹ́ríkà àwọn olùkọ́ àwọn kọ́ máa jẹ́ fáyín sẹ́ríkà pé ákùdù máa الغير من إرض مثله خفية أخذ مال الغير من إرض مثله خفية كم دوكي ودوكي أدوكي أتيكي كومو كومو دوكي ياو láyé ibi tá a fi dúkìá ọ̀pamọ́ sí. Pọ́yọ́rọ́ nìyẹn dúkìá ẹ̀tọ́ sí dúkìá owó dúkìá ní ibi tó jẹ́ pé irú dúkìá òbí tá a fi pamọ́ sí ibẹ̀ ló ti lù. lẹ́yìn náà ó fi ẹsẹ̀ ní pamọ́ ló mú. eléyìí jẹ́ kó jalè eléyìí dáná ká fẹ́ lọ sọ. lábẹ́ ilé ẹ̀tọ́ mú dúkìá ṣe ó ti kú ọ̀nù rẹ̀ à oníwọ̀ bẹ̀ lọ́sẹ̀ pé kéèso lè lélẹ̀ o mo rò pé dúkìá rẹ̀ bọ́yá nìkan gba dúkìá rẹ̀ wá tó pamọ́ wá ní ìsàlù fún kú òní ti yóò lè lé lórí tó lọ́ọ́ lọ́ọ́ ní dúkìá rẹ̀ ìtàkà ní ìtàkà ìtàbísì kékeré ta mọ́tínì mi ni wọ́n lọ bọ́yá ní olè lọ ọba gbé mọ́tínì jáde alàbàbọ̀ lọ jẹ́ ó lọ́ọ́ ni? ìbákọ̀kù tá a ṣe ní pé káṣí wá kọ́ ẹ tábìlìṣì beyond reasonable doubt wípé wọ́n ló ní máa ń tẹ́yìn láti fọ̀rọ̀ fún oníṣọ́kọ̀ jáde torí pé kan lọ́wọ́ á mú aláwọ̀ mi. ẹlẹ́ẹ̀kejì mi kírìtì mẹ́sìlì yìí kọjá pé nǹkan àfipamọ́ sáyè kan àkọ́kọ́ ni kírìtì mi àfipamọ́ sáyè kan irú ààyè wọn ni kérésì mi sì irú ààyè káàkiri nǹkan bẹ́ẹ̀ pamọ́ sí nọ́mbà àkókò ti sèpù ó di bí mọ́tẹ́mẹ́lẹ́ kejì àbí mẹ́ta àkókò tẹ́mẹ́ta ti pamọ́ yìí. ló pamọ́ sí. kò túmọ̀ sí pẹ̀lú ọwọ́ wà ní ìṣèdájọ́ mi kù á lè ṣèdájọ́ ṣùgbọ́n kí ìṣèdájọ́ pẹ̀ tó da ìlú rẹ̀ tá a fẹ́ ṣèdájọ́ lé yìí. tàbí ti pamọ́ ṣùgbọ́n kí èsèrú ibi tá a fi rú owó àbírú nǹkan bẹ́ẹ̀ pamọ́ sí. lápẹjùwe ẹlòmíràn wọ́n kọ̀ ọ́ fún yìí owó ilé owó lórí pé kò lòun owó sí. olùkùtò tó tú òbí nímọ̀ àwọn àlọ́ pé ìgbà àná àwọn àwọn sínú lẹ́dọ̀ wa ti sábẹ́ ìgbà àná àwọn àkúta rẹ̀ nínú àwọn adé ọjọ́ bá a múlẹ̀ kò ní í jẹ́ ká dàgbọ́ pé kí èsè ní ilẹ̀ láti owó pamọ́ pàápàá lọ láwùjọ tí ọ̀bọ̀yá láyé tẹ́lẹ̀ àwọn ẹ̀dí o mẹ́lọ́dẹ̀ẹ́sì ẹ̀sẹ̀ ló lè fowó sínú pàápàá jùlọ wọ́n lè fi méjì ní eight minutes irú nǹkan bẹ́ẹ̀ tí o kó twenty million naira báwo o ti mọ nù lọ́kà lọ́fíìsì náà tí a kó ti dé lọ́kà ẹ̀kú rẹ̀ ló ti sí o èyí ká kàwọn láti ṣe ìkan ọ́fíìsì ẹ̀ tọ́jú bọ́ba ti gbá ẹ̀ káka náà ọjà tá a bá mú lè dé owó èyí ṣe kúdà tó ká fún un náà ojú oṣù méjì èyí ṣe kú owó kọ́ ilé bẹ́ẹ̀ kéde ń jẹ̀ láti bí. gbogbo ẹlẹ́ mọ́ máa máa sọ ká lè máa mọ ìdájọ́ sẹ̀ríà káwọn máa sọ sẹ̀ríà dájúmọ́ bí ajọ́ owó ni ọwọ́ sọ́kẹ́jẹ̀ bí owó ni ó ní àwọn ìtumọ̀ ti gbé lẹ̀ o. ìdí tí wọ́n ti ní pé ìdí ó mẹ́yẹ̀ gbé owó wọ́n bẹ̀ tí ó fi máa jẹ́ pé ń dá àdájọ́ ká gbé owó rẹ̀ fún á rí pé bàbá náà ò ní ọ̀dẹ̀ ìdí bẹ́ẹ̀ lọ́kàn yọ̀ ọ́ ọkàn tó ojú ìjọba wọn bákan náà olùmọ̀ ní inú tààrí kò rẹ̀ wípé ó fi ẹsẹ̀ kó jẹ́ kó mú owó ní pamọ́ ọ̀fẹ́ káwọn èèyàn lò náà ó kàwé tó ti kúrò níbi iṣẹ́ ìlọ́jà ọ́fíìsì irú rẹ̀ ní àádájọ́ obìnrin kù yàtọ̀ ẹ̀fẹ́ tọ́jà ń sọ̀rọ̀ eléyìí òde tó kó fi ẹsẹ̀ eléyìí náà ní ìdájọ́ ọ̀kì ẹ̀ lọ́kọ̀ ìṣèdájọ́ táìmù torí pé ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí ìdájọ́ wọn yá wọn túmọ̀ tí wọ́n lọ pín o ìdájọ́ wọn lè du àjọ ọwọ́ lọ́wọ́ ju adájọ́ wọn káyé gbére kíá ìdájọ́ wọn lè du àjọ ọwọ́ lọ́wọ́ ju adájọ́ wọn ní kẹ́ lórí gbádájọ́ bá ti wo ojú ọ̀dà fún ọ ní ìfẹ́ yà eléyìí jẹ́ ẹ̀tọ́ jalè ẹ̀tọ́ nǹkan oníkan ní àyè ibi tá a fi nǹkan pamọ́ lẹ́nu lẹ́yìn náà ó fún un ní pamọ́ ká máa pè. eléyìí liquidation dídá ẹ̀ ṣẹlẹ̀ àkọ́kọ́ bá yẹ que báyìí kí wọ́n ṣe gbogbo já èèyàn bá jà lólè náà tó bá dín náà ládàjọ́ ìjọwọ́ fún. àtẹ̀jú dídá mi lọ nípa mọ́ lọ́kọ́. thousand plus ayẹ sílẹ̀ ẹ̀ between seventy thousand fine káàmù ní ìbẹ̀rẹ̀ seventy thousand naira ẹ̀ tó bá ti lè di ìhó tó tó bẹ̀ ṣìnà kan tó mọ di ọwọ́ lẹ́tà ní sọ́ọ̀bù yẹn kò sí pàǹdé ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀. méjì tó yàtọ̀ síra wọn lókè ìṣẹ̀rí àtẹ́tọ́ bá jẹ́ ọwọ́ yẹn ìdájọ́ rẹ̀ yọ̀ sẹ́díyà tí èyí sòwò níke ní sòwò níke mílíọ̀nù tí ó yọ̀ sẹ́díyà ìkọ́kẹ̀dọ́ ọwọ́ yẹn tẹ́lẹ̀ ẹ̀sọ́ jọ́wọ́ rẹ̀ bá tó wọ̀ ọ̀gbà ọ̀sẹ̀díyà ó sì sánà owó àrùn pé ah, ọwọ́ tó ṣe pé kẹ́lí kàbá dé látàrí pé bọ́yá àbòsí àbí ìkẹta ló fi di ọwọ́ àbọ̀ àbátìtì gan ni. ọwọ́ nǹkan yìí náà ọwọ́ yìí á na owó iyebíye láti kótó nípa àjọ ọwọ́ ẹ̀ báyá láti ní fẹ́ẹ́ fún ẹ̀dá ìrìnà látòjú ẹ̀. nípa ọ̀fẹ́ tó ọwọ́ ẹ̀ kí wá ló ní ọwọ́ ìkànnà tètò ní pọ́ńkà wà á jalè tó ta òkè rúbì yìí náà ni àwọn àti sọ̀rọ̀ ní káwọn àwọn àti lọ́dọ̀ tiẹ̀ ó ní kàdá oníkà contradiction wà níbi lófin ọlọ́wọ́ ṣùgbọ́n máàlá náà ní lẹ́sìn islam àtúntà wọn àwọn ọkàn bá bẹ́ẹ̀ á ní kọ́lọ̀ ọ̀gbọ́n sọ wá ní iná ṣùgbọ́n làákà ìwà eré ọkọ̀ bá làákà ìwà ìdájọ́ yìí lọ́ọ̀ bá làákà ìwà ìlà ọ̀pàtàkà àwọn àti rọ́ọ̀dù wọ́n ní tí òye wọ̀ ni pé tó rọ́ọ̀lọ́ nígbà tó dọ́wọ́ àwọn ilé ìlójú ọwọ́ nígbà tí òun kò ní ìtọ́wọ́ àpẹ́ṣọ́ọ̀sì nígbà tó ti jalè kó ti bọ́ọ̀lù èrò ti wọ́n jẹ́ pé seventy thousand lápẹ̀jù péré ni ó ti ta ti gbèdà torí pé kò sọ̀rọ̀ ó wúlò mọ̀ àmọ́ bá ti wúlò tọ́jọ́ wọn pé tọ́tọ́ sọ iyì rẹ̀ inú òdì ọ̀ma ẹlẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ nínú tí ọjọ́ kù abákan náà rẹ̀ nípa wàá tẹ̀lé àwọn ọ̀gá ayé àmẹ́tọ́lá ọ̀gbà yìí àmẹ́tọ́lá ọ̀gbà yìí mo ti fẹ́ sọ̀rọ̀ bá yìí ẹ̀ di ọwọ́ rẹ̀. wọ́n ti fàṣẹ wọn. ìbọ̀lọ̀ ọ̀la ọkọ̀ bá wọ ọlọ́ọ̀lọ́ àti sọ àkùrá ìkàlẹ̀ lóbi yìí tó kálukọ́ wọn àti kápọ̀ wọn tó kọ́ bá ti wù. ṣùgbọ́n ọba ló ń sọ àkùrá ìkàlẹ̀ bá tẹ̀lé sọ̀rọ̀ láwọ̀ àti ìrọ̀sẹ̀lẹ̀mọ̀ níbi wọ́n yìí ìkàlẹ̀ ní àti màmú ti rẹ̀ lọ. aṣọ àkùrá ìkàlẹ̀ kúrò ṣẹlẹ̀ fún wa rẹ̀ fún náà kó o lè bá àtàlà nípa àwọn èèyàn ká àṣùkàlẹ̀ fún wa. ọlọ́wà ànẹ́sọ̀lá àti àjọdù sọba níyẹ ogun láti di ọmọ àta yìí di apá báyìí yọdù wọn kù ìbọláwà gbé àlọ́ àwọn ẹgbẹ́ láwọn ọba yìí ti ń gbọ́ wọ́n ní láti ọ̀pá lẹ́sìn gbọ́ dáhùn ẹ̀wọ̀n tó burú dé ẹ̀tọ́ bá láàkà ẹ̀ ló máa tó àrùn láàyè ó ti kú ó ti kẹ́ sùn lásán láti la anẹ́sọ̀lá ẹ̀sẹ̀ mọ̀ ní ọ̀ wípé láti ọ̀rọ̀ ọwọ́ bì láti ọ̀rọ̀ ọwọ́ bì nítorí ìyẹn tó wà ní ẹ̀sọ́ wà dájọ́ rẹ̀ láti ọ̀rọ̀ ọwọ́ bì ọ̀ èyí ò rí bàjẹ́ tí ń dìbò ti jẹ́ pé ebi ààbò ti wá ní wọn má wà ní ìṣòfò kí ọlọ́wọ́ ọba tó kó ayé àná ọba tó pé lọ́gbọ̀n ọlọ́wọ́ ọba mọ̀ ìpè irú ṣíṣe bẹ́ẹ̀ ìdí ó di oníkálù kọ́sọ̀ tí ó bà sí kò ní í dé kọ́ ọ máa mú díẹ̀ kékeré torí pé báwa ti fún fún owó ọ̀wọ́ owó yìí yóò ti pọ̀ lójú ẹlòmíì bàbá ní lójú ẹlòmíì o wàhálà ẹlòmíì ọba gbé twenty thousand lásán báyà tó ti dìjà ká di àmọ̀ onímọ̀ bàtẹ́ di oògùn ten thousand ni mo ti bẹ́ẹ̀ ni. gbogbo tó kó síwájú kí n tà ojú ten thousand. wọ́n á lẹ́yìn kẹta àgbàtà lọ́wọ́ àwọn èlò náà wà ní. èlò náà wà ní. ọlọ́run ọba tó pé lọ́mọ ẹ̀ títẹ̀ ló fi ọ̀nà ilẹ̀ ẹ̀ ló sì ti sinmi lórí yìí. àìsàn ló fi èyí ó ti jẹ́kọ́jẹ́ gbogbo tó wà wọ ẹ̀dá ní ọ̀mọ̀ àti àtọ̀wọ̀n pálá lù ẹ lọ sí mọ́lẹ̀ oṣù méjì ẹlẹ́ sí mọ́lẹ̀ oṣù mẹ́ta wẹ́lá ni ó tún tèmi. kò sì lè jẹ́ ẹsẹ̀ dandan kí ó ti gbélé ìwọ́n jẹ́ bẹ̀rẹ̀ mi sọ́dọ̀ ẹ̀nà mi oṣù ká oṣù jí lọ́mọ náà lọ ní. ẹlẹ́ ìgbà ọ̀fẹ́ ọ̀rọ̀ la tó bá bọ́ ọmọ ìjọ ayé ní nínú ọmọ ẹgbẹ́ ní inú máa gbélé ọ̀fẹ́ kiri kiri ní ilé ìjẹ́wọ́ tó tọ́ lẹ́kọ̀ọ́ kọ́nà máa gbélé ọ̀fẹ́. ó ti máa la ó ti lóṣù ó ti lóṣù bọ̀. àwọn wá ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀kan fún ẹ̀ irú àwọn ẹbí rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe ẹ́ kọ̀mọ̀tẹ́ dàrọ̀ èdè tá dàrọ̀ rẹ̀ mọ́ ọlọ́pàá bá ẹ̀sọ́ láyé màmá ń sábà àbáwọ̀ àbáwọ̀ àtọ́lọ̀ ọba tí ó ti ń tẹ́lẹ̀ fún sábì àjẹwà náà ẹ wọ́lọ̀ bá ti ṣe dájọ́ ìtọ́sẹ́ mẹ́rin lọ́kùn sábọ̀ lé ọlọ́pàá tó máa lọ sí pẹ́ẹ́tọ́ bá tún bá pọ̀. Fàmàjáàbà ní báàgì nìyí lẹ́yìn àbòsí tó ti ṣe bóyá ara rẹ̀ onípẹ́ tó jáde tó tẹ̀ lọ kọ́tà bòsí bóyá ara rẹ̀ ni. wà á fúnra nígbà tó tún bá ní ó sì tún tún ṣe ó tún àyà ara rẹ̀ ṣe pẹ̀lú ọ̀dọ̀. ọlọ́ba yìí kí nà máa yọtú wà lẹ́yìn. dájúdájú ọlọ́wọ́ yà pé ọlọ́wọ́ wà sí bá a. ìnà máa àwọn olùwà yìí dájúdájú ọlọ́wọ́ bá a. ọba alákùnrin sì ni ọmọ oníkẹ́ ọba ṣe bẹ́ẹ̀ o sì tún bá ọlọ́ọ̀bọ yà á tẹ̀lé ọlọ́ọ̀bọ kò jẹ́ káṣọ eré papọ̀ máa àlàyé wa sàn ẹ̀tọ́ jáde bóyá kò tẹ̀sán kọ́ jáde àbí wọ́n máa kọ́ jáde lóòótọ́ ọ̀rọ̀ ìdá wọn ni wọ́n bẹ̀rẹ̀ mo ti ta ìyàpọ̀ tí wọ́n jalè tọ́ba tún bá láàrin rẹ̀ tó lọ tí n tí ọ̀dà padà bá wà kọ́dà kan o ti parí ọlọ́ọ̀bá yá tó lẹ́ni wọ́n ní bàbá jẹ́ ọwọ́ rẹ̀ kó lóòótọ́ tó yá tó tàbí ẹni tí agbẹ́dúkìá rẹ̀ ọ̀padà sọ fún pípẹ́ tó wọ́n dúkìá mi ni láàrin ara wọn dúkìá wa dà dúkìá náà tó nàbà tó wá láàrin ìyàtọ̀ náà jẹ́ dúkìá dúkìá ẹ̀kọ́ yá bẹ̀rẹ̀ wọn tán tàbí fúnra rẹ̀ náà lọ́kọ̀ tó bá gbogbo wa ti lónìí fún ọ̀rọ̀ dájú ní ìpadà ọlọ́ni wa ti ọ̀la alẹ́ yẹn wọ́n ti wọn lọ bá ọ̀gá ẹni jáde tó ní o mo gbé ní tìmí ẹ ká lọ fún gbé ní ìyá pè é ọtọ wájú ọ̀rọ̀ náà ṣùgbọ́n tí wàhálà wà ní ẹ̀yẹ pé ẹ lè yá pé ara yín kó tó déwájú adájọ́ tó bá déwájú adájọ́ àwọn ti yá pé ẹ̀ kò sí mọ̀ adájọ́ ẹ̀ sì ti dájọ́ tọ́ba tẹ yá pé ẹ̀ kó tó déwájú adájọ́ tọ́ba ti déwájú adájọ́ adájọ́ dájọ́ nínú òfin náà tí wọ́n bá dájọ́ fún tí wọ́n jẹ́ ọ̀rọ̀ rẹ̀ tó bá tó àárín ìyàtọ̀ lọ́wọ́ sí ọlọ́ọ̀bá dání jù. gbogbo ilé ìlà àwọn olùkọ́ ti sàlàyé rẹ̀. bákàrà àti pàpàtà ti kó lábẹ́ ilé ó náà ní pé ẹnu àwọn olùkọ́ kò lórí pé bàbá tó gbé kùkì ọmọ rẹ̀ tí gbogbo ọmọdé kó pa àjà yìí jù ọmọ kò ó sì pamọ́ ní káà kó ó pamọ́ sí owó ìfúnni sọ́ọ̀bù bàbá dálẹ̀ kan ló kú àwọn padà ìta bí sọ bá wà lójú owó àwọn agbẹjọ lọ bá dájọ ìta ní sọ ìsìlámù wọn lẹ kọ wáyé wọn ti wáyé ọbẹ bẹrẹ yẹ pé bàbá ló dúró owó tẹ bàbá ló kú bàbá yà wáyé alẹ ìtọ́lọ́kù ọ̀nà ni a dẹ̀ yìí wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo èdè ní èdè wa túmọ̀ sí pé bàbá ṣáyà sáàdájọ́ dídí ọwọ́ fún bàbá àwọn olùmọ̀fẹ́lẹ́ kò pátá sí àdédájọ́ dídí ọwọ́ bàbá torí kó pé dúkìá ọmọ rẹ̀ torí pé àti sọ wá pé àǹtà ọmọ alúkà ní àdìkà àtiwọ́ àtitó ní kúkí àtẹ́bìrì ti bàbá rẹ̀ ẹnìkan lọ́rọ̀ ọ̀sẹ̀tọ́ sáà nígbà sọ́lọ́lá rẹ̀ fún ẹ̀sùn bàbá ní kúkí àti ní kúkí àtẹ́bìrì àtiwọ́ àtitó ní bàbá rẹ̀ bàbá rẹ̀ ló fi gbogbo yìí ẹ̀tọ́ dẹ̀rù ló dẹ̀rù ẹ̀tọ́ dẹ̀rù náà ló ti dẹ̀rù ó ti lẹ̀ ẹlẹ́kẹ́ ẹ̀rọ àwọn olùkọ́ kò lòlù ṣùgbọ́n tí wọ́n ti yàgbẹ́ lórí pé tó bá jẹ́ pé rìbá ti dìkì ọmọ níbi ọmọ ló gbé owó bàbá ọmọ lọ́kọ́lẹ̀ fún bàbá rẹ̀ tó gbowó pẹ̀lú bọ́jà kò pé àwọn ọlọ́pàá àwọn wọ́n ti ẹgbẹ́ ọmọ ló gbé owó yìí ó lè wá ju adájọ́ sádájọ́ da ẹjọ́ pẹ́ká jí ọwọ́ ọmọ àti bọ́jà ti dàgbà àwọn sọ́dọ̀ àwọn olùwẹ́ta ó yọ ọwọ́ rẹ̀ torí pé ànábì ò ní gbogbo tí bàbá rẹ̀ ní ìwọ náà ló ní ṣé ìlú ẹ̀kọ́ ta ni nítorí ìdílé ẹ̀ka tó rọ̀ akọ́tọ̀ náà wọ̀ ní dá kókó alájọ bí wọ́n lágbà ẹ̀dá tó lè dá pẹ̀lú àná ṣùgbọ́n pẹ̀lú ẹ̀dá tó ká bí ọwọ́ rẹ̀ torí pé kí ni mọ́tẹ̀ mú tá a fi àti bí kí ẹ̀ tá a fi sí òun nípa máa kọjá pé dúkìá dúkìá léwu léwà ṣùgbọ́n á lè lágbára láàrin bàbá kan. ẹni tó bá fẹ́ ta kí ló dé tó ọdún pé bàbá mi lè fi pa nínú ó lè rán lábàá ẹ̀wọ̀n bẹ́ẹ̀. gbogbo àwọn èèyàn wọn lọ sùkú bàbá mi kó pa wọn nínú ìlọ sùkú. àdé ó ní ẹ̀tọ́ dúkìá bàbá rẹ̀ gbogbo eléyìí wà ìdí iná sọ pé káyọ̀dà àwọn àpò ní àdájọ́ ní pé dáwọ́ òdú ní ìṣubú ha wọ́n tó bí wọ́n kún ojú wa ká ní ti dájọ́ ní lórí o lábẹ́ ẹni bẹ́ẹ̀ àwọn olùmọ́lélá ìdí iná sọ pé apákan náà àwọn olùmọ̀ wọ́n tẹ̀sẹ̀ wọ́n ní ìtòkì fẹsẹ̀ rẹ̀ lẹ̀ tó náà ṣe à ní bí ọwọ́ wọn tó ní kó gbójú ti àgbà òtúmọ̀ gbogbo ń dáhùn sọ yìí òtúmọ̀ sí pé à ní dáṣẹ́lẹ̀ tó di ti gba adájọ́ lè sọ pé lọ́sẹ̀ lọ́sẹ̀ méjì láti mọ̀ ní pẹ̀lú tẹ kàràkà kò sí pé eré ni ti ṣùgbọ́n débi pé lọ́wọ́ adéka di ọwọ́ rẹ̀ kò ní sí bẹ̀rù eléyìí ní sókí nípa èyí ṣẹ̀yìn àdá rẹ̀ ṣùgbọ́n àwọn àdáyé kọ́lá bẹ̀rẹ̀ tọ́pọ̀ kọ́lá bá tó ń sábà náà wà ṣùgbọ́n tó ṣe kókó ti náà ní ọlọ́ọ̀bá ti wá lójú kúrò ẹ̀wá ẹ̀ńtọ́wọ́ ti jẹ́ àtọ́jọ́wọ́ èjì ìjẹ́ olùkúkú àyàkúkú wá síwájú ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ti tẹ́lá ti kùn yìí ọlọ́ọ̀bá kùn yìí ti gbogbo wa àgùnbà ìfọ̀lá ọ̀tàlá àdá tọ́ba ìdá àdá tó ti wájú ní àyàkúkú ọ̀lá ọ̀tàlá náà àgùnbà tó ń bọ̀ pé láti náà ọ̀yà ìfúnni alákọ̀ọ́kọ́ ẹni tó kó nípa ìwé ẹgbẹ́ ẹgbẹ́ àwọn bákẹ́ tó wá ní chinese country máa ń lọ láti fi tó nígbà tó rẹ̀ jẹ́ ọ̀pọ̀ tó ti àpáyà rẹ̀ nígbà tó abẹ́ yọ wọ́n wọ́n pé wọ́n níbi owó ìjẹ́ tó ní ọlọ́yọ owó àwọn jáde báyìí yọ ọwọ́ onínú ọ̀fíì bẹ́ẹ̀ tó bá kọ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ nínú àlejò àti láti

àwọn ọ̀rọ̀ bank ẹni fowó sí bank savings account ló ní interest gbogbo orí rẹ̀ àtùkù báwọn náà náà ṣáàjì tẹ̀sán máa wọ́n wà jẹ́ ní ti àkáǹtì rẹ̀ nítorí wọn báyìí ti pé hundred thousand mo ní lápá lọ́kọ́ fẹ́ kó ọkọ̀lọ́pọ̀ hundred thousand kò sí lọ́kọ̀ pẹ̀lú interest which means wọ́n jẹ́ pé charges wọ́n wà fẹ́ lu interest tó ẹ ti wò ó tó ẹ tó ẹ ti yọ ọmọ owó rẹ ẹni wọn ti bẹ̀rẹ̀ lórí kọ́ńtàkì wa ìtàlá ti ka kọ́ńtàkì wa pẹ̀lú bá kò sí tó kúrú kó ọyọ sáyẹn sáyẹn tí wọn ti dúró kọ rẹ bẹ̀rẹ̀ wá pé àwọn nígbà tó torí lè fi báńkì náà gbogbo àwọn máa ń tẹ̀lé púpọ̀ ni wọ́n kàn sọ pé withdrawal amount ọ̀lẹ́ iye tí wọ́n máa yá kan wọlé ọ̀sọ̀ ọ̀sọ̀ iye tó orí ọ̀sọ̀ ní kọ́ àwùjọ wẹ̀lú iye tó orí ọ̀sọ̀ ọ̀bá tọ́wọ́ lè dúró ẹ̀rọ náà ní ọ̀dọ̀ títẹ́ tọ́wọ́ wù kẹ́ẹ̀fì yóò jẹ so tọ́wájú kọ́ńtàkì wa láàánú àti wọn ó ní pé ìdí ìdájọ́ sọ pé tá a ta sọ àwọn ọ̀rọ̀ nípa sọ́sọ́ mọ́ wọ̀ ní à tọ́wájú wọ̀ ní à là ń fi bá oníjàjì ṣùgbọ́n kọ́ńtùnì àfún ọlọ́wọ́ nígbà tó ti fa àyàwó àfún ẹ̀yà tẹ̀sí kan lù tọ́wájú pé ta ló wọ̀ ní à kéèyàn lè ṣáàjì lórí wọ̀ ní à pé mo fẹ́ bọ́ fún àwọn ọ̀sẹ̀ yìí báyìí ọ̀nà àbọ̀ kọjá yọ kọjá tí ó padà ìdá àkọ́kọ́ kò tẹ̀. Gbogbo tí ó kọ̀rẹ́ ó ti fẹ́ lórí contract kaba bára wa sí. Wọ́n mi rò pé based on the practice in bank, tó kú ẹ̀lọ́lọ́wọ́ àwùjọ ìwọ̀n òwúrọ̀. Jáde ti wọn ti yọ wọ̀ yọ àwọn ọ̀sìn kọ́. Àwọn tó tẹ́ pé kí máa fa jáde ti fi fa owó rẹ̀. Mọ́tì mọ́tì èsì normal pay for it savings account yìí. Kótó ti kò ti pé yọ máa wọ́n máa yọ tájìtì bẹ́ẹ̀ ó ní ìgbà tó gbọ́dọ̀ kò dọ́ọ̀ ní ọmọ wọn ní pọ́lísì ẹlòmíọ́ kàn wọ́n ní. kó tó ní pé yóò gẹ̀rẹ́ sí interest ó ní ìgbà tó sọ òwúdọ́ ìyẹn báyìí sọ àti òwúdọ́ ìyẹn báyìí lọ kò ní sí interest sọ wá tó òwúdọ́ ìyẹn báyìí lọ wọ́n mọ̀ tí ìsìlẹ̀ ní parí sàkáwùtì. mo ti ní ẹ̀rọ ẹ̀ fáyà káwọn dájú ọlọ́ọ̀lù ìfọ̀ tán nígbà èlò lọ́wọ́ mi lè tó àbí ìjọ mélòó lọ́wọ́ mi lè ṣe ní bank account account tí màá wùdú ọ̀rọ̀ mi ìní ó attract interest withdrawal mélòó màá ṣe within months tí obìnrin tí obìnrin attract interest withdrawal màá ṣe tó bá fi lè fi báyìí lọ lóṣù kì í sọ̀rọ̀ ẹgbẹ́ ìlànà sọmọ wọ́n bẹ̀rẹ̀ èjì ni o ṣáàjì ni gbogbo ní ẹ̀rọ ẹ̀sìn ọ̀ma. Tòsí yìí lọ sẹ Taiwan ní gbogbo ilé ẹjọ́ kò kó náà ṣe lónìí bí lọ́wọ́ ìgbà máa ká àwọn ìyẹn kékeré ọ̀la ọ̀tara rẹ̀. Ìbéèrè kejì jẹ́ pé kò rúdù. Àdéṣọlá ayọ̀ ìṣẹ́dábà yìí ẹsẹ̀ tó kéwu látara tó jagun sójú ọ̀nà sọ́lọ̀. Kò ní pàdé àbí ọkàn tó kéwu ọ̀pọ̀ ẹ̀kúsí ọkàn ò ní pàdé pẹ̀lú èéfín náà dáadáa. Ẹgbẹ́ tó kú sójú ogun àti tọ́jà ogun sójú ọ̀nà sọ́lọ̀ kí sì kò ní tọ́lá wò àníkà ti dàgbọ́ lẹ́yìn àdé sọ̀rọ̀ lọ́wọ́ àdé sọ̀rọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ànábì lọ́mọ náà ni wọ́n ti ẹ̀sà bí ṣì nǹkan kẹtẹ̀ ló sì tọ́ka sí ọmọ náà pátákóra wọn ilé wọn alákòókò ànábì ní ẹ̀ẹ́tọ́ dàgbọ́ sójú ọ̀nà tọ́tọ́ nítorí ìtọ́lọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yẹ́ lè lo ogun pẹ̀lú àwọn mùsùlùmí ṣùgbọ́n kò sẹ́ńtò ìtọ́lọ́ ó ti kí wọ́n lè bàjẹ́ pa ìtọ́jú òun lè lọ́ kókó ti fẹ́ẹ́ èdè rẹ̀ àtẹ́yà gbogbo òun àbáwọn aráàlú rẹ̀ bí ẹ̀sìn ìsìlámù ló gbé lọ alábàárà rẹ̀. Tí ibi ọ́fíìsì ọ̀kan bá wá, ó yẹ pé ọ́fíìsì àkàn, ó yẹ pé ìgbé lẹ́sẹ̀ ìgbìmọ̀, bóyá láti ìlú Pàwá sí ìlú. Ṣé tó bá fi ìgbìmọ̀ yẹn kíkọ́ sí ṣé kò ìbáwí? Lẹ́lẹ́kejì, ìbátẹ́ sọ̀rọ̀ iná lẹ́kọ̀ọ́. Pẹ́ bèrè nípa àwọn àdáwìn àárọ̀. Wọ́n ní kí ìbẹ̀kan lọ straight pé ọmọ téèyàn bá bí out of wedlock wípé wá ládùúgbò náà tí ó lè máa wọ náà àwọn ní àwọn ní àtàbílẹ̀ àárọ̀ fún ọdínwó náà ní wọ́n ti jẹ́ náà. àwọn ìdílé ìtẹ̀lé nípa ẹ̀kọ́ lọ àrà láyé tí ó kàn yóò lò sùn kan yóò lò sùn lẹ́yìn yóò lò sùn lẹ́ta káni ló tẹ̀lé tó sùn lẹ́ta tó láǹfààní àti máa ṣe kọ́sùn àti sábà kan náà ọ̀gbọ́n sọ pé ọgbọ́dọ̀ tó mẹ́rin lọ ní sọ́kí tó bẹ̀rẹ̀ ní ilẹ̀ sí ní pé lókùn bá tí wọ́n ti dúró ní rẹ̀ àgbo lè lọ sí pọ́sù kọ́dà kò lóṣù mẹ́ta lókùn bá tọ́lẹ̀ kò ní rẹ̀ àgbo ní ìmú pípọ́ bá ti sẹ́mu pé màá lọ kọ́sù kó láǹfààní àti sí pọ́sù ànẹ́bí rẹ̀ rẹ̀ àgbo tó lọ dọ́bẹ̀ lọ sí pọ́sù ànẹ́bí rẹ̀ rẹ̀ àgbo tó lọ dọ́bẹ̀ wà kó sí pọ́sù so kò ní lókùn bá tọ́lẹ̀ lórí rẹ̀ àgbo ní ìgbẹ̀sẹ̀ rẹ̀ nítorí ilé ilé sọ̀rọ̀ bá yàtọ̀ fún wa. àtùmáyé ló kùn àtúbáyé ló kò ní kírun lẹ́yìn ìjàmá àtùmáyé ló kò kó kírun lẹ́yìn ìjàmá tọ́ba jẹ́ pé yóò kírun lẹ́yìn ìjàmá tó fàkàn ló ló pé òun ọjọ́ tẹ̀lé ìmáwó kírun wọ́n tọ́ba jẹ́ pé ní tẹ̀lé ìpinnu wọ́n tọ́ba bá ní kírun ó lè fi kọ́ sùn rẹ̀ ó lè fi kọ́ sùn rẹ̀ kò sí tó burú. ọlọ́pàá àbàtì ẹlẹ́ẹ̀kejì nípa ìbéèrè ìbéèrè nípa asábùl àárọ̀ pípẹ́ wọ́n ní ọmọdé yẹn bá ti látàrí kíkọ́ tó sùn yìí pépé ọmọ nẹ́ẹ̀ni àwọn èèyàn máa sọ fẹ́sùn pẹ́ntà díẹ̀ rẹ̀ kíkílẹ̀ kẹrẹ̀ táwọn òbí yìí ọba jọ máa ná tó wọn àjọ máa ní táwọn ọba tó gba tí wọn wá sí ẹ tó lọ́jẹ́ sí ọba jẹ́ ìmọ̀ọ́mù àwọn akẹ́kọ̀ọ́ pé ẹsẹ̀ ọba jẹ́ ọ̀pọ̀ pẹ́ lọ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ sí ìmọ̀ọ́mù ọgbọ́dọ̀ yìí dà wọ́n èyí kírun kílẹ̀ fẹ́ kí má dábò nítorí ẹlẹ́gbẹ̀ẹ́ gbé ẹlẹ́gbẹ̀ẹ́ tó bẹ̀rẹ̀ lẹ́nu súnà lẹ́sùn bá ẹ̀ta bí out of west kò sí tó ní ṣe pẹ̀lú táwọn bàbá rẹ̀ dá lẹ́sẹ̀. Òun gbá fún wa gbọ́dọ̀ ní independence. Ìtọ́ bá ti ni yóò di ta ní ìdájọ́ rẹ̀ ní ọ̀pẹ̀ ìdàkìyà mọ́. Olùkọ́ yìí, báwa ní àwọn àti àtàwọn àwọn kò ní wọn náà wọ́n ní láti ṣẹlẹ̀ sí ìtàwọn mi. Bọ́lá ti tọ́ka ẹsẹ̀ rẹ̀ sí ni pé àwọn àtàwọn àwọn ọ̀gbẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ ọlọ́gbọ́n kan tí wọ́n láti bẹ̀rẹ̀ látara sí. Tó di eré ìgbésẹ̀ kò rí

ó sì wà ní one ninety seven èyí tó wọ́n pẹ́ tá a bá ti yóò di around nine thousand eight hundred or so then black market rate èyí tó lọ́wọ́ ní ìbéèrè tí èèyàn bá fẹ́ tó ìbá fẹ́ ní ìdúró rẹ̀ ní about three fifty so nínú situation báyìí kò ní á ní. sáà ìjọba lánàá torí pé òfin ni because ìjọba jẹ́ black market rate àti ilẹ̀ eh, eh, justify lọ́wọ́ máa ń ta gírísì àmì ti ibi ẹlẹ́rìí ráwọ̀ bí ẹni kìíní náà ìfẹ́ tó ní bàbá ti mọ ọjà tó wà ní bàbá kàmpilẹ́sọ̀ mọ́tàkà lè tó pé ìjọba ló sùn gbọ̀rọ̀ pé ìjọba inú tíjọba ti ṣe lópin kí lọ́ba tó máa sọ iye báyìí ní ọ̀dọ̀ ìjọba oníkọ́lé ti tàbí àwọn ọ̀tọ̀ pọ̀ gbọ̀rọ̀ pé kọ́lé ti tàbí àwọn ọ̀tọ̀ pọ̀ kọ́lá ìdájọ́ rẹ̀ lórí rẹ̀ ìdájọ́ rẹ̀ ní iye báyìí rẹ̀ jẹ́ àkáàtì sọ̀tún ẹ̀ láti ṣiṣẹ́ ọlọ́run àkọ́kọ́ nípa kò yẹ sí pẹ̀lú ìjà rẹ̀ káwọn iṣẹ́ kan tẹ́lẹ̀ iṣẹ́ ti àjì. sọ látara bí àwọn ajíjẹ mú mi káàkiri ó gba àwọn kìíní yẹn kúrò lọ́wọ́ so ìfúnṣẹ́ yẹn bẹ́ẹ̀ tirẹ̀ sí dànù. lẹ́lẹ̀ kejì irú àwọn hackers àwọn ọmọ wọn penetrate banks wọ́n bá já sí pé wọ́n mú wọn irú ìdájọ́ wọn náà làwọn náà ló tọ́ sí sí wọn. ìbéèrè àkọ́kọ́ ti nípa pé ah, ìbẹ̀rẹ̀ yàrá ọkọ̀. Ẹgbẹ́ púpọ̀ mi ta ẹ̀ sáwọn. Náà ẹgbẹ́ tẹ́gbẹ́ wáyé ti pọ̀ mí dára táwọn tẹ́gbẹ́ tí ń di dégbì ẹ̀ sójú ọ̀nà. Wọ́n gbà sọ ya á dẹ̀ àmù ìṣe òjò ọ̀rá yìí, ilé kò jọ ọ̀rá yìí, irú ìṣòro ọ̀fẹ́ ti ra rẹ̀. Àwọn ní pé ká má sì gbọ́. Sọ́ọ̀pù ọ̀jẹ̀ òòmù lọ́nà àlàyé ìyáàdì ẹnìkanlẹ̀ kọ́ yìí aláàdì tọ́ọ̀bù lẹ́kọ̀ọ́ aláàdì ọ̀nàdì àdì òun gbìyànjú sọ sójú ọ̀nà sọlọ ni sókè àwọn olùgbé lè ṣe fún òun lùdù yìí ṣùgbọ́n tó fi dáa sí ni pé tọ́ba wà kọ̀ǹbáyé tọ́ba lè kọ̀ǹbáyé ìwọ̀nba ọba ti lè ṣe ó sì pàápàá jùlọ ẹbí jẹ́ kọ́jẹ́ pé lọ́wọ́ àti rọ́pò yóò tó lékún ẹjọ́ sí ìyàwó òsì tí ò lè lọ́lẹ̀ fọ́fíìsì tọ́pọ̀ pé ń gbìyànjú tí àwọn ọba ti tí ọba lè ṣe ẹbí mọ́nà òun nígbà wọn ìyá ìjẹ́ tó rọ ọ̀bọ̀ ẹ̀tọ́ láwọn òbí wọn ní bùkátà ìyá ìjẹ́ ní kọ́ tọ́jú wọn ọ̀dẹ̀ ìtọ́lọ́ ọbẹ̀ lọ ọbẹ̀ lọ jihad jihad ogun gbẹgbẹ láti ẹ̀sìn láàrin ìṣẹ̀lẹ̀ àtẹ́bí àhájú wà lẹ́nu táwọn òbí rẹ̀ ní èdè ìjẹ́ láyé wọn ní ìjẹ́ àtẹ́bí ní èdè ìjẹ́ ìgbìmọ̀ àti ìgbìmọ̀ àbẹ̀dá lọ padà sọ́dọ̀ àwọn òbí rẹ̀ jihad ìjẹ́ lára àwọn òbí rẹ̀ lọ́wọ́ lọ́tọ́jú tí wọ́n náà so ká má ti gbọ́ ọlọ́pàá àwọn báyà gbogbo ẹ̀ kò síbi tá a lè wọ̀ ṣùgbọ́n ní àlékún wa kò ní jọra wọn mọ̀ ẹni ó bẹ̀rù owó fẹ́ ẹni ó bẹ̀rù owó ìgbógun wọn ti wà ní ìsìn ìdí àárín rẹ pápọ̀ mi ní inú sẹ́kùn ti gbìyànjú kó o sí láàrin ìyàtọ̀ lọ mọ́lẹ̀ sí ìdí sí ìdí aláì ìdí àárín rẹ lọ́wọ́ kọ́lọ̀ lọ ìbéèrè pàtó àwọn tó jẹ́ pé àwọn ìyàwó ìyàwó ìjọba àjà àkáwọn tó jẹ́ pé kí ẹjọ́ ti jọ kó tó fura báyìí wọ́n ti kú ó ní àkáwọn tó wá ṣé ìdájọ́ gan wọ́n já ọ lè níbi tó jẹ kó wọ́n bá ní sọ kéde làwọn eléyìí àwọn eléyìí yẹn sáwọn ẹ̀dẹ̀ áwọn ní bàtà àdáyé àwọn eléyìí àwọn tó ń fi lè jẹ́ lórí ìdè ní. pòròpé etí ọmọ ìdíkálẹ̀ ẹ̀dọ́ wọn ọ̀nà ní adájọ́ ìdájọ́ sí wọ́n pé káàdìbò irú ìdájọ́ wọn máa ṣe fáwọn àti ilé jẹ́lómi òfin ní ṣe tí wọ́n ṣe wọn. nínú ìjẹ́pẹ́ báyọ̀ fún ìtàn àwọn ìkáyọ̀ jẹ́ ní indonesia tí wọ́n ti máa wà I don't want that was great. Mímọ́ ní ìfẹ́ wọn, wọ́n máa wọn Nàìjíríà káwọn yàwó yàwó wọlé lónìí. Wọ́n dájọ́ fún wọn ní dàrẹ́. Àwọn dàgbà ayé wọn ti dòkó ẹ, àwọn dàgbà kálù bàtàlà. Àwọn ẹlẹ́ bàtàlù wọn ti ní tí wọ́n ti ìbàjẹ́ wọn ti lórí yìí. Olùkọ́ ẹ ó bí báyìí lórí jìbìtì àbí dìsírẹ́ṣìn àdájọ́. Àbúrò yẹn ń kọ́ pẹ̀sà Áfíríkà kọjọ sífà ẹ̀ kò sí kọjọ sífà ẹ̀ kọ́ láti àkáǹtì alákàǹtì ó di owó ọ̀hánù ìsàlù aláfíríkà láàrin wọn níbi ìdí ọ̀hánù aláwọ̀ yẹn mílíọ̀nù báyìí lọ́wọ́ náà fún aláfíríkà kọjọ sífà ẹ̀ kò sí eléèbó ló ní kí nígbà pé the head of idb ọ̀pọ̀ bá kọ̀ọ̀tì ẹ̀rọ fi ṣẹ̀rí àwọn ọjọ́ òjà lè ní alẹ́ ti sọ fún wa pé ayé sí nàlá ọ̀yìnbó láyé kì í gbà kàbí kọ́mọ́ yẹn gbọ́ olówó àtúntò kọ́mọ́ síláṣí ilé òní kúrò ilé wájú ọlọ ọlọ ọkọ mi náà wọlá ọkọ náà rẹ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك